Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. A fi ọpẹ́ ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ọlọ́run àìkú, àìṣá, àìdìbàjẹ́. Ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa wà títí láéláé. Ìjìnlẹ̀ ìfẹ́ ọba tí ń jẹ́ èmi ni má bẹ̀rù. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwaṣeyì, Olúwafẹ́mi ogun ọ̀run yínká. Ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínníọgbọ̀n oṣù kejìlá ọdún 2022. Àkórí ọ̀rọ̀ yanjú wa ti òwúrọ̀ yìí òun náà ni èmi kì yóò ṣe aláìní apá kẹrin. Èmi kì yóò ṣe aláìní apá kẹrin ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ la mú láti inú ìwé orin dáfídì orí ìkarùndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ kìíní sí ìkọkànlá orin dáfídì orí ìkarùndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ kìíní sí ìkọkànlá ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa ẹ jẹ́ kí a hó ìwà ayọ̀ sí àpáta ìgbàlà wa ẹ jẹ́ kí a fi ọpẹ́ wa sí iwájú rẹ̀ kí a sì fi orin mímọ́ hó ìhò ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀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 àwọn ẹni tí mo sì búra fún ní ìbínú mi pé wọn kì yóò wọ ibi ìsinmi mi kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa olùfẹ́ jésù torí wípé àwọn onígbàgbọ́ ní àbùdá kan pàtó kí sì ni àbùdá náà olùfẹ́ bí ọ̀rọ̀ náà ṣe dàbí àwàdà tí ó sì ṣe ohun àjèjì létí tó Ohun àbùdá náà náà ni àbùdá àwọn ènìyàn tí kò gbọ́. Wàyí, a lè máa rò ní èrò pé àwọn ènìyàn tí kò gbọ́ yóò fẹ́ ní àmì ìṣesí kan tàbí méjì, bíi pé kí wọ́n jẹ́ ẹlẹgẹ́ ènìyàn, kí wọ́n ya ọ̀lẹ nípa ohun ti ẹ̀mí, bíi kí wọ́n jẹ́ aláìkíyèsára nípa nǹkan ti ẹ̀mí, bíi kí wọ́n ya òpè àti aláìmọ̀kan. Nítorí náà, nígbà tí ẹnìkan bá ń fi àmì ìṣesí wọ̀nyí àti àwọn àmì ìṣesí àìgbòmìíràn hàn, ohun tí ó túmọ̀ sí ni pé ó yẹ kí irú àwọn ẹni bẹ́ẹ̀ kí wọ́n wà lábẹ́ àmójútó ẹni tí ó ní òye tí ó dára jù nípa ohun tí ó ní í ṣe pẹ̀lú ìgbé ayé ẹ̀mí, pàápàá jùlọ ní ìgbà tí a mọ̀ pé ohun kan ti ẹ̀mí náà ni ó ń darí ti ara. Nígbà tí wọ́n bá ń tọ́ ọ sọ́nà olùfẹ́ tí ó wá ń kan orí rẹ mọ́lẹ̀ bí aláǹgbá ohun tó ń ṣe ni pé èyí ń fi ìwà àìgbọ́-inú rẹ̀ ó fi hàn ó fi hàn wípé o ò tí ì dàgbà tó nínú ẹ̀mí o jẹ́ ẹni tí kò gbó nígbà tí wọ́n bá sì ń tọ́ sọ́nà tí o kò rí nǹkan tí kò dára nípa ohun tí ò ń ṣe olùfẹ́ ìwà àìgbó nípa tẹ̀mí ni eléyìí náà jẹ́ bákan náà jésù olúwa wa ní sísọ tí ó sọ fún àwọn olùṣọ́ àgùntàn láti máa tọ́jú àwọn agbo àgùntàn rẹ̀ ohun tó lè túmọ̀ sí ni wípé kí wọ́n máa ṣe èyí gẹ́gẹ́ bíi alámòójútó àwọn àgùntàn náà kò kàn sọ pé kí pétérù kí ó máa fún àwọn àgùntàn òun ní oúnjẹ nìkan ṣùgbọ́n ó wípé kí ó máa darí wọn èyí tó túmọ̀ sí pé ó ní láti máa lọ́wọ́ sí wíwà ní àlàáfíà àwọn àgùntàn rẹ̀ ṣùgbọ́n a kì í náni ohun tí ó jẹ́ ojúṣe àwọn ìránṣẹ́ ọlọ́run wọ̀nyí ní ayé wa èyí tí ṣe pé láti tún ìgbé ayé wa mọ bí Ọlọ́run ṣe fẹ́ kí ó rí. A rí pé Pétérù ó tẹ̀lé àpẹẹrẹ Jésù Kristi gẹ́gẹ́ bí a ṣe kọ sílẹ̀ nínú Pétérù kínní orí kìíní ẹsẹ̀ kejì tí ó sọ wípé gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Baba nípa ìsọdimímọ́ ẹ̀mí sí ìgbọràn àti ìbùwọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi. Pétérù sọ fún àwọn ọmọ ẹ̀yìn yòókù láti jẹ́ olùṣọ́ àwọn àgùntàn Ọlọ́run láti máa tọ́jú wọn bíi alámòójútó láti orí ọ̀dọ́-àgùntàn tí ó kéré jù dé orí àgùntàn tí ó jẹ́ ògbólógbòó jùlọ. Ohun tí eléyìí ń sọ ni wípé kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí àwọn àgùntàn náà tàbí bí àgbéṣe wọn láyé bí ó ṣe lè kí ó tó. Wọ́n gbọ́dọ̀ wà ní abẹ́ àkóso olùṣọ́ àgùntàn tí yóò máa darí wọn sí ipa ọ̀nà tí Olúwa ni. Kí Olúwa kí ó lè fún èmi àti ní oore ọ̀fẹ́ láti rẹ ara wa sílẹ̀ lábẹ́ ìtọ́ni àti ìdarí olùṣọ́ àgùntàn tí ọlọ́run fi wá sí abẹ́ rẹ̀ kí ìlérí ìfẹ́ ọlọ́run kí ó bá lè ṣẹ nínú ayé wa ní orúkọ jésù kristi gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ olúwa o ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi bí mo ṣe lè di ẹni tí ó gbó nípa ti ẹ̀mí ní orúkọ jésù ẹ kọ́ mi bí mo ṣe lè di ẹni tí ó gbó nípa ti ẹ̀mí ní orúkọ jésù àdúrà ẹlẹ́kejì bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore-ọ̀fẹ́ láti máa rẹ ara mi sílẹ̀ níwájú olùṣọ́-àgùntàn tí ẹ fi mí sí abẹ́ àkóso rẹ̀ láìka bí ọjọ́ orí mi ipò àti ọrọ̀ mi bí ó ṣe tó sí ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ là mí lójú sí àṣìṣe àwọn ọ̀nà mi gbogbo kí n lè wá síwájú yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrònúpìwàdà ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́. Mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé ó ní ò ní ṣe aláìnáání ojúṣe ìránṣẹ́ Ọlọ́run nínú ayé rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run yín ká. Ǹjẹ́ bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí ó sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tí ò ń fẹ́ láti darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street off Eric Moro Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ Ìpàdé ẹlẹ́ẹ̀kejì máa wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí ìsìn yìí, mo gbà ní àdúrà wípé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Wherever you go, I'll go. Whatever everybody. Dance for love.